اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول الله تعالى في كتابه العظيم أأمنتم من في السماء أن يخصف بكم الأرض فإذا هي تمور أو أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذر قال الله تعالى في نفس السورة قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين ọpẹ́ ni fún ọlọ́run ọba àlejò ọlá ọba olùdáwà ọba olùdáwà ọba tó mọ̀ wá ṣáájú kí ó tó mọ̀ wá tí nǹkan kan ò sì ní bá lẹ́jà fún yẹn pé nǹkan kan ò ní bọ́ lọ́run nù gbogbo tí jẹ́ṣẹ̀ lápapátá orí pé ọlọ́run ọba ti pè gbogbo tí ó máa ṣẹlẹ̀ ní òdiwọ̀n ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ọdún ṣáájú kọ́lọ̀ tó dá ìṣẹ̀dá gangan fún rẹ̀ torí bí àtújọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam fi yí wa ń pé ọlọ́run ọba alékẹ́ ọlá àkọ́kọ́ bẹ́ẹ̀ sì ni a ń ṣe ọlọ́run ọba ń bẹ̀ lórí ṣáájú kó tó wá ìṣẹ̀dá gangan ló ti dá ní nǹkan bí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ọdún ṣáájú ẹ̀ fún kálámù pé kọ kálámù lọ́lọ́run pé kí ni kó ọkọ ọlọ́run kó ókútù màkọ̀ọ̀dí ìrọ̀lẹ́kọ̀ọ́kì gbogbo ti ń jẹ́ ẹjọ́ ṣẹlẹ̀ nínú ṣẹ̀dá tàbí láàrin àwọn ẹ̀dá máa ń kọ kalẹ̀ tábálẹ̀dá kìí sí èèyàn nìkan gbogbo tí ń jẹ́ kọlù ṣẹ̀dá pátá máa ń kọ tí tí ìjọ nígbà tásìkò rẹ̀ bá tó pẹ̀lú fífẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run tààmà sí mẹ́ṣí àtùlá fífẹ́ bí ọlọ́run kí nǹkan yóò ṣẹlẹ̀ yóò ṣe kí ni yóò wà máa ṣẹlẹ̀ bí nǹkan bá ti wá ṣẹlẹ̀ ọlọ́run ọba ní mẹ́kọ́bẹ̀lì tó lásìkò kéta àkàkọ́ pé nǹkankan ṣẹlẹ̀ báyìí àkàkọ́kọ́ kò sí àjàrà nígbà tí nǹkan ló máa ṣẹlẹ̀ torí náà adúpẹ́ fún ọlọ́run ọba lásìkò yìí sáwà ń bẹ mọ́sáàsì báyìí tó jẹ́ kó máa ṣẹlẹ̀ sáwà èyí ṣàbúrú gbígbé oríire náà lọ òfin tá gbà nínú olúwa mọ́sálásí ju ẹ̀san bàǹtàbàǹtà tó já àìdá nínú àwọn nǹkan tó ti kádàrá pé yóò ṣẹlẹ̀ lórílẹ̀ ọlọ́nkúnlà wa ń bẹ̀ ó nínú kunut wàkínà ṣàrọ̀mọ́ àkọ̀dẹ̀ wàkínà ṣàrọ̀mọ́ àkọ̀dẹ̀ tí láwá níbi aburú tó ti kọkalẹ̀ pé yóò ṣẹlẹ̀ a lè dáburú ní dúró àmọ́ àwa ò mo jáde pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní tòdòdó àyàfi Allahu Ta'ala ọba tí ó fi méjì bí lè mẹ́ta tí ó sì bímọ sí ẹnìkan kò rí ọba tí ó lórogún tí ó lẹ́gbẹ̀ra kò sí fún ọlọ́run ọba aláfiwé bẹ́ẹ̀ sì ni aláfijọ kankan kò sí fún ọlọ́run ọba láìsí àkàlẹ́ ìṣe wàhúwà sàmì ìrìnlàsì ọlọ́run ọba o sálásì kí ní rí gbogbo nǹkan pátápátá olùgbọ́ ni ọlọ́ọ̀bá kí ní gbọ́ gbogbo nǹkan pátápátá tí àwọn ohun kan bá ń dún tí ohun míì tó ga jùlọ bá ń dún à nígbọ́ yìí tó kéré yẹn olóbi pé lọ́sàn báyìí rẹ lẹ́hàn tí máa bẹ́ẹ̀ gbé lálẹ́ àmàgbọ́dá àwọn ni wọ́n ń dún lọ́sàn náà àgbọ̀ nítorí pé ariwo ti gùn ti yan àwọn ariwo kan sì ń bẹ etí wa gan ò lè gbọ́ kó bá gbọ́ yóò sì kiri yóò yá èyàn ní gbọ́ràn náà tẹ́yìn bá gbọ́ àwọn oníwádìí ìjìnlẹ̀ ṣe ìwádìí ìjìnlẹ̀ nípa èyàn wọ́n wá pè agbára ariwo tàbí ohun tí etí ń gbọ́ wọ́n pè ní decibel òṣùwọ̀n rẹ̀ ní ń pè ní decibel wọ́n wá ní òṣùwọ̀n yí o kó bá ń ṣe ń ga sókè ní ó máa jẹ́ ewu fún ọmọ létí kan pè ní yádọ̀ bá fi ń gbọ́rọ̀ tó bá ti lè ga débì kan tẹ́tí bẹ́ gbọ́ yọ́ọ̀yà kò sì ní gbọ́rọ̀ mi ẹ̀tún ti rí ṣùgbọ́n èyí tó yà wá létí tí ń di á létí tàbí lè gbọ́ àti táà gbọ́ lọ́wọ́ bá ń wa Muhammad sallallahu alaihi wasallam sọ nígbà tó ń ṣàlàyé nípa ìyà tí máa jẹ àwọn òkú kọlọ̀rọ̀ sí àwọn kìfìrí inú sàárè ọlọ́mọjà wà lára wọn o àmẹ́bìnrin tí bá di lù ú ní òjúrọ tàbàbà ń ọgbọ tàbí ká kuma ní kùmà níbi ẹ̀yìn etí rẹ̀ ọlọ́mọjà wà gbogbo lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo èèyàn ó sì dòkú ànábì ní àtẹ̀yìn àtàlìjánú kò sẹ́ tí ó gbọ́ àwọn ẹranko ó gbọ́ tí ó òṣùgbọ́n táìkọ́mù èèyàn lè gbọ́ ni lẹ́sẹ̀kẹsẹ̀ á di òkú ẹjọ́ jìyàn ọ̀rọ̀ yẹn lẹni tí ò ní mọ̀ nípa tí mo kọ́kọ́ tì síwájú nípa jẹ́ ń pè ní òdiwọ̀n ohùn tàbí ariwo tí etí lè gbọ́ ẹ yóò rántí nígbà kan lẹ́kọ̀ọ́ nígbà tí àdó tí a máa rí jà tí wọ́n pè ládò okú bọ́ọ̀bù tó bú lẹ́kùn níbi ilé tí wọ́n máa kó sí tí wọ́n pè ní amórí ọ̀pọ̀ àwọn tó kú àwọn ni a kó sínú rà fúnra wọn jẹ́ ń pè ń kànà ohun yẹn wọ́n gbọ́ rí ó kọjá kí ń gbọ́ gbogbo sáà ń rọ́ wàmà àdẹ̀rọ̀ ọ̀kànlẹ̀ kọ́ ọ̀yà ẹni ò bá gbọ́ lárọ́wá tó bá lè kí ó díẹ̀ yóò gbọ́ kọ́rọ̀ à ó ń kọ̀rọ̀ wàlìjà ẹni bá ń kànlẹ̀kùn lákàntúnkàn torí náà ayé tí ń lura wọn ohun tí ó jáde ń jọ ń kọjá pé kí gbogbo ti ń bẹ ó gbogbo ẹni lè ó ti ìdá zílàtí àbùkùtà lọ́rọ̀ kìíná ọlọ́ọ̀bá alékẹ́ ọlá alágbára ní ajẹ́rì pé olóra ànábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam gbogbo àgbàlá yìí ìkẹ́ àti ọlọ́lọ́run kó ma bá aṣọ ajẹ́ ẹ̀dá ti ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ èyí olùtẹ́tí sí mi alápọ̀nlé ẹ̀yìn onígbàgbọ́ òṣèlú ìbẹ̀rù ọlọ́ndọ́wọ́ wá ìbáyà ọlọ́ndọ́wọ́ wá níbikíbi bàbá wà ní gbogbo àsìkò pápátá olùbọ́lọ́lọ́ yìí alágbára ní o kò sì sí nǹkan tí ò lè ṣe nínú al nínú sọ́ọ̀tún lèmọ́lìkù ọlọ́run ọba adékẹ́ ọlá sọ fún àwọn ọmọ ènìyàn ó pè wá ó ní à àmìntùn máa ń fi sàmáàdì a ń yàkọ̀ sí fàbí kó mọ́lẹ̀ àrùn fàídà híyà sàmóòrùn ǹjẹ́ ọkàn yín abalẹ̀ lérí pé kí ni pé ẹni tí ń bẹ ń sámà ayà kọ̀ sí fàbí kú wòlẹ̀ àrùn pé kò lè fa ilẹ̀ ya mọ́ yín lẹ́sẹ̀ fàídà híyà sàmúrù sílẹ̀ ó sì di nǹkan tí ó máa rìn tí ó máa rìn tàmúrù làyálí mọ́rọ̀ yàmúrù ilẹ̀ ò àdíjíyà tàmù nǹkan tó ti dúó tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ bá tún sọ́nù sọ́tù múlíkùn pé fọ́mṣù fí mànà kìbì hà ẹ̀rìn lórí gbogbo ilẹ̀ gbogbo ní nínú rẹ̀ gbogbo ẹ̀kọ́ lẹ́jẹ̀ torí ní ìbẹ̀m̀bẹ̀ mẹ́jẹ̀ lè rú bí je bá jẹ́

turukẹ́lómi lè sọ pé gbogbo tọ́lọ̀ dáadára ni kí ló dé pẹ́ ní ká mọ̀ mú ṣèbínú tọ́lọ̀ dáadára ní wá kùlú main risk nínú ẹ̀ ní kẹ́ẹ̀jẹ́ kìí ṣe gbogbo ẹ̀ àwọn ìtẹ́ ẹ̀ ní jẹun láti wí fún yín gẹ́gẹ́ bí ilẹ̀ gangan fúnra rẹ̀ àlè jẹ́ inú sọ́ọ̀tù bá kọ́

torí pé ní lálátùlà àǹfà àwọn gbọ́lọ̀n jẹ́ ń lò kọ̀ọ̀kan ló ní tó ń túmọ̀ sí ṣọ́sì fi máa ń ṣe ìsìnbáàtì tó fi máa ń fa àwọn ìdájọ́ yọ ilẹ̀ yẹn gangan lọ́lọ́run aṣọ pé bẹ́ẹ̀ ṣé wọ́n rìn káàkiri tẹ́ ń kọ́lé láńlá àwọn Amẹ́ríkà wọ́n kọ́lé wọ́n ní World Trade Center bó lẹ́ pé rọ́ ni wọ́n ń pa gbogbo akọ́lájọ ní àwọn lónìí ṣùgbọ́n tẹ́yìn bá ti gbọ́ pé World Trade Center wó èyàn rò pé tó náà lówó tó ní wọ́n ní tayé ní ayé lájọ àwá ti lájọ ní àwọn olómi kára wọn àwọn ní gbogbo tó ga yẹn afẹ́ sọ di ilé kúkú ilé tí ò ga sọ di ilé bí pẹ̀tẹ́ẹ̀sì tí wọ́n lọ kọ́ sí Dubai tí fẹ́ kọ́ ní tí gogoro sí ẹ máa ṣe ṣe fáìlì ni wọ́n drive lọ sínú ilẹ̀ lábẹ́ omi yóò gbélé dúró kéde kórí omi gangan ló dúró sí ilẹ̀ tí ń bẹ ní abẹ́ omi tómi dúró lérí rẹ̀ ni wọ́n lọ ṣe ìpìlẹ̀ ní ó fi ìpìlẹ̀ iléèwé sí jumping foundation ṣùgbọ́n lọ ní bó ṣe wá dúró nì ẹmọ́jọ́kàn yóò balẹ̀ pé jọ́kàn ń bọ̀ ẹmọ́jọ́kàn yóò balẹ̀ pé òun ọlọ́run ọbọ̀ ò lè sọ ilẹ̀ yẹn di tí ó máa rìn tí ó máa mẹ́ tí gbogbo nǹkan tẹ́ kọ́ sórí ẹ̀ ó sì dàrú nìyí fàídà ìyàtà am àmìntò máa ń fi sàmà ìhányọ̀rẹ̀ sí láàrẹ́ ìkùn ha síbà àbọ́kànyí tó ń balẹ̀ ní pé ẹni tí ń bẹ ń sánmà ayíyọ̀rẹ̀ sí láàrẹ́ ìkùn kójò bá ṣú ìntà àmọ́ retí ni pé yóò kù tójò bá ti kù ìntà àmọ́ retí ni kó mi ọ jábọ́ tó bá jáwọn àsìkò tó jò ń bẹ̀rẹ̀ táwọn òjò máa lágbára lọ́dọ̀ tí wá ń bí yìnyín a máa jábọ́ láti sánmọ̀ omi tó dì ní ń pè yìnyín tí ó sì tútù ìbámarí sínú a sì máa lọ kó àwọn korobá abọ́ agbada oríṣiríṣi akónú òjò afẹ́ gbèé e. ọlọ́wà ní ṣe ń gbé omi lójoojúmọ́ yìí tójò rọ̀ fẹ́ lo oko sínú yín yìí pé òjò ti rọ̀ sí ń tẹ́ gbìn

suratul Qasas súra ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n nínú Kùránì ọlọ́run ọba àdéjọlá ń ń bẹ̀ pé wà rọ́bùkà ìyá àlàmù kámú láti wà ya ìyá lùkù máa yàṣá wàyàṣá ọlọ́run ní ó dẹ́ranko ó dági ó dáwọn nǹkan ní ìtàkójú rí ó ta àwọn èèyàn lẹ́sà ẹmọ àdàrí rẹ̀ inni ja'ilun fil ardi khalifa khalifa nínú túnmọ̀ báwọn àbáà fún ọ̀kanú rẹ̀ ní àrólé náà bí wọ́n jáde fà bàbá kan lọ ọmọ rẹ̀ tún jàrúlé ó tún lọ ọmọ rẹ̀ jàrúlé ìmọ̀ amir àrólé ànábì ohun tó kú ọmọ ẹ̀rọmọ́rún tẹ̀lé gbàǹgbàǹ yẹn àwọn kan tí ò ní gbé ibi tí wọ́n wà yẹn lọ gbére wọ́n kú ọmọ èso wọn ó tún wà láàyè yẹn dípò tí wọ́n ń pè láwùlé òun ó fa ádámọ̀ sórí ilẹ̀ ádámọ̀ ó kú àwọn ara wọn lọ báwọn ọ̀kanu èkejì fún méjì péré inú àwọn kọ̀lífà òun ni adarí pé bá ti rólé èèyàn ń darí nù àwa là ń darí ẹranko ẹjẹ́ ò bá gbà kó lọ zoo ìyẹn níbi tí wọ́n máa kọ bá tí wọ́n máa kọ àwọn ẹranko sí fún àwọn tí wọ́n bá fẹ́ ọba ẹ̀wọ̀n náà pè ọba táwọn ìjọba sọ pé inú ogbó ẹnìkan ò gbọdọ̀ pẹran ó ráwọn erin àwọn kìnìún àwọn tún òjò mọ́ sí ẹ̀mbẹ̀ wọ́n ti dàrí wọn wọn ò nílé kọjá wọ́n ó ti fi àwọn nǹkan kan bí iná tí ó ṣọ́ọ̀kì wọn tí ó gbé wọn tí wọ́n bá débẹ̀ wọ́n sá padà ọmọ èèyàn kù sí àjẹ̀núkà àwọn èèyàn mú wọ́n sọ núgbò ọlọ́run ló ń fi wá sí bẹ́ẹ̀ lórí rẹ̀ ọlọ́run ló mọ́ tàbí mẹ́ta láàrin wa náà ẹni tí jọba ẹni tí ó jẹ ẹni tí jẹ professor ẹni tí ó mọ̀wé gidi ní primary school kò ní ka secondary ẹlòmí ó mọ̀wé secondary school káwọ nc káwọ ní òbí gbogbo òwe rẹ̀ tó mọ̀ ní òbí ọmọ kan tí wá mọ̀wé ń tó sára pálá wọ secondary school tí tó bá wọ ìfẹ́sì oní ò di professor ọmọ tó wọ́n ṣe sandwich olówá ń ṣe project ẹ̀dá gbóòní kí ló wá ṣe ní oníkò 40 degree wọ́n tó tún di professor tó fẹ́ yẹ̀wé táwọn ẹ̀bá ní ló bá níṣẹ́ náà ọmọ yẹn òsì mọ́ṣẹ́ ń gbà tó wà ní òpó ní ṣe ń jẹ́ kò mọ́ṣẹ́ kankan akàn fírí rẹ̀ táwọn òpé tó ó ti pẹ́ ní ó tọ́dún méjìlá ló ti lò àwọn òbí ẹ̀sá bẹ̀bẹ̀ àwọn èèyàn wà pé kódà kò sí gbé dọ́tọ̀ ẹ̀ tí ò tó ṣe yóò bá tó lówó mi ò àwọn èèyàn ní sáà ẹ̀yẹ àwọn nídìí ó kà ìrìn aṣọ ni àwọn ẹni táì ni àwọn ní ìdí ó tó máa fi jẹun àwọn ọ̀gá tí lọ ka ìránkúràn rẹ̀ àwọn èèyàn ní ìránkúràn ni táì sáwọn ń wá báyìí yàtọ̀ tó bá wọ́n ní <laughs> máa ẹ̀dá ọlọ́run kan ò lè tẹ̀sán kankan fún rẹ̀ ó bá ló fẹ́ mọ̀ kí ó tọ́lọ̀ bá lò ní mọ̀ kí ó lè mọ̀ kí ó mọ̀ rántí ńgbà táwọn lè kí ó tán ọmọ kan wá lè kí ó wá á ní bá ta san tàbá tó bá ti lé bí sin ṣin ṣin ṣin ní máa pè ṣin ṣin tá à ṣe tí tọ́mọ̀ wò fi wá mọ́ta ṣe ń ṣìn ní máa pè kò rí sí ṣe ń pè èdè ọ̀yọ́ sì ní sí ǹbẹ̀ǹbẹ̀ sí ǹbẹ̀ǹbẹ̀ wà láì ṣe ń ṣìn ní máa pè jù wọ́n nà bí tí ó tó tán ìpé kò mọ́ ẹlòmí nínú kùránì àwọn tí ò rí yìí bó mọ kùránì tó fàdúkàtà dákàtà wá hídàtà bàbá mi tó ké kùránì ní kò rí bẹ́ẹ̀ pèjò ní tàdétàkátàkátàkátàkátà bàbá tèmi sọ fún mi ẹnìkan bẹ kò rí bẹ́ẹ̀ pè nígbà táwọn ń ké fàdúkàtà dákàtà wá hídà kò sí rí pè títí tẹ́ ìdàgbà ó lè sàn kankan mọ́kàn mẹ́yàn wá lápèjúwe kékeré ni kò sí tó lè sàrẹ́sà fúnra rẹ̀ ó bá jọmọ olówó ní jẹ́wọ̀ ló tó ṣì jù ní àsìkò tiẹ̀ ó bá àjọmọ olùsì ó lè jẹ́wọ̀ lóòlówó jù nígbà tí ẹ gbogbo èyàn ní tàà fojú rí ni máa káàlẹ̀ láhùnmù lè fi àrọ̀ kò sí ẹ̀ṣà fún ẹ̀dá kan lórí ilẹ̀ sóbi hààlọ́lọ́ mímọ́ ní fọ́lọ̀ nǹkan gá tayọ nǹkan táwọn èèyàn ṣe kí ni tí wọ́n fi ń kẹgbẹ́ ọlọ́run wàhálà kẹ́rẹ́ lórí òkè ẹlọ pé òṣàtí bẹ́ẹ̀bẹ́ àbájẹ̀nú kan bẹ́ẹ̀bẹ́ ló dáwà lónìí ìsẹ́kò lé bó dá yín lóhùn yẹ́kàn ya wèrè ní ṣẹ bá gbóhùn àfàwọn ọ̀rẹ́ rẹ̀ bí wọ́n ti mọ́ yóò sì ti kìlọ̀ fún ọ tó bá ní gbogbo ẹ̀kù tàbí kẹsà lọ torí kò ní fóhun ti ẹ̀dá yín lò ń tẹ́ ti yóò ní gbọ́ ni tẹ bá ń sá lọ yóò àmà fi ń ṣe èyí pàwọn òpònú òpònú ẹ̀kẹ́ sọ́ọ̀tù jí ní sọ bàzàdúhùn rọ̀hàkọ̀ òmùgọ̀ yóò máa lé sí ni àìmọ̀kan yóò máa lé tún ni ìsìnà yóò máa pọ̀ sí ni pẹ̀bá yàhùdúnà bìrìjálé mínàlẹ́ mínàlìjì fàzàdúhù ọ̀kàkọ̀ ọlọ́run làwà ń bẹ ọlọ́run ní subhanallah mímọ́ kànga ò tààlá àti fíòfíò rẹ̀ yẹn níjà rẹ̀ àmáàrí ṣùrìkún fàyọ gbogbo táwọn èèyàn fi ń wé ọlọ́run wa rabbuka ya'lamu ma takunu ma tukinnu suduru gbogbo tákàn yìí ẹlẹ́mí ìbò ṣe ní ìsìn ọlọ́run ló máa ń gbé ẹnu rẹ̀ ẹlẹ́kọ́ kí microphone kó sì gbé ọ̀gá ẹ̀kọ́ gan síbẹ̀ ń ṣe sọ̀rọ̀ ọlọ́run òun mà ọ̀gá tí sì ń sọ̀rọ̀ ya òun mà ẹlẹ́mí ìbò ṣe ní ìsìn ilé ẹ̀gbọ́n rẹ̀ kan ti ń kọ́ ní fọkàn ń fàdúrà pé jẹ́ àdúrà tí ń ṣe nìyẹn ẹnìkan tó wà ń rè bó kó mọ́ wà lé mọ́ ní ṣe bẹ́ẹ̀ sì lẹ́lòmí ń ro dáadáa náà gbogbo tó wá ń rò ní dáadáa yẹn tó sọ síta àti ìdàkejì rẹ̀ ọlọ́run wà máa yóò rìn náà ìlànà tó yàtọ̀ sí ti ti yàtọ̀ sí ti àfá ah, àfá dáadáa ni

láti ìwáṣẹ̀ táwọn Yorùbá tún wọ́n sọ pé láti jẹ́ aláyé ti dáyé kìí ṣe pé ń jọ tí àwa tá ń gbé ilé ayé ti dé ilé ayé o aláyé ẹni tó ní ayé tó ti dá ayé sílípùlá wàlẹ̀ ààrírọ̀ àti kẹ́yìn ọlọ́run ló lẹ́yìn tó ló lọ pẹ́ wàlá olè fọ́kùnmọ́ ilé ìtùrjà gbogbo tí jẹ́ ìdájọ́ pátá

tọ́lọ̀bá ní bí gbogbo wá ṣe ń a alẹ́ ní ìsìn tílẹ̀ bá wá ṣú tán tọ́lọ̀wá ní òun wá ní kílẹ̀ náà mọ́ wá ṣú lọ bẹ́ẹ̀ ìlàyẹ̀ omele kìyàmà títí dòjú alìkìyàmà kóòrùn kankan yọ gúúsù àríwá oòrùn kankan yọ níbẹ̀ kankan lórí ọlọ́run ni mẹ́n ìlàáhó ọlọ́run míì wo ní bẹ gọ́yọ̀rò láìyàtọ̀ sí Allah yá tí kún dìdìyà tó lè mú mọ́lẹ̀ wá fún ẹnìkan ni a máa lè yóò torí pé lórí ẹnájì tàà lò láyé náà lò fáwọn tó bá lẹ́kọ̀ọ́ ẹ̀ níṣà tẹ́rẹ̀ pẹ́lú mi kò lè yé kódà epo pẹtró ọ́ìlì gangan òrùn ni wọ́n ló fà á tó fi délẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ju fífíìsì gbogbo ogi kò ní jó olóde èédú tààfin tó ń dáná àwọn agi inú lẹ́ní ló padà dí gbogbo epo petro oòrùn náà lójú gbóná mọ́ ẹjá fi yìí lẹ̀ torí àsìkò àà ah, ọlọ́run ní ta ló ń tàn tí ó fún yín ní mọ́lẹ̀ o afàlá tasma'un etí ni yóò bá nù torí

tàkùnú ọ̀nà bí i tẹ́lẹ̀ sinmi nínú òru nínú sọ́rọ̀tù nẹ́bà àmì yàtọ̀ sáàlù lọ́lọ́ ní wàjà àìmẹ́ náà màkún ṣùgbàtà a ṣe oorun yí ní sinmi wàjà a ṣe òru nídàbóra nílẹ̀ ò bá ṣe ó làwọn ọdẹ náà bí mọ́ dọ́gbọ́n sùn lóòrù tí agbọ́dẹ ń bá wá ṣọ́bí máa yẹn kìí sùn tó bá ti láago gbọ́ngbọ́ngbọ́n mo mẹ́ni kan ló èbó lóòrò sí ìṣọ́dẹ tó láwọn èbó wá ní kò mọ́ clock yẹn pé yóò mọ́ tẹkìní kan bí kọ̀mpútà every every bí 30-30 minutes ó lẹ́yìn ó clock òun ní sùn lónìí nígbà tí etí ọ̀gá ti ń gbọ́ kìíní fẹ́ please don't do that again ó ní ẹ̀kọ́ mẹ́sẹ̀ mọ́ wà lọ sùn dáadáa tó bá ti wà ara ìgbé kò sí nǹkan kan wọ́n sùn díẹ̀ wá tó ti di bí agbákàtí ní ti wọ́n tún dìde ọdẹ ìwò ni ò ní sùn àbíkọ́lọ̀ ń wo dáàbòbò wa kò sí inú àdámọ́ ọmọ èèyàn kó mọ́ sùn kó làwọn àmì ní a ṣe ni ẹ bá ti ṣe nǹkan bí security wọn àwọn kan ó sùn ó lè jẹ́ wákàtí kan àwọn yẹn ó tún jí wọn àwọn yẹn ó tún dúró fún wákàtí kan bí wọ́n ṣe ṣe sílé ìmánu àwọn wọn ní sùn níbo orí ìlú nàró ní ọ̀sùn sí ẹ́kàngbọ́ pí olùlẹ̀nu ẹni tó bá sùn orí rẹ̀ fẹ́ dàrú nù ẹ̀rì pé gbogbo àti ọmọ wòwèrè tẹ́ wọ́n bá kọ́ wọn dí ọ̀dọ̀ àwọn tí wò wọ́n sàn àgbóoro ni kọ fún un yóò wá sùn lọ gbáà tó bá ọkàn wọn balẹ̀ pé ọlọ́run ẹ̀rí pé wọ́n ṣe rúkíà fún wèrè ni ni ó ti sùn lọ torí àsìkò ọlọ́wà ni ta ló ń tọ̀ yá tí kún bí léílé tásìkò lónà sí ìtẹ́mà sí mímẹ̀ afàlá tó bí sí rún ojú yí fọ́ ni tẹ́ẹ̀ ní ojú inú tẹ̀ẹ̀bí máa wò ní ni ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run wà ní ràmẹ́tì ì nínú àánú ọlọ́run jàálà lákùnmù lẹ́ilẹ̀ wà ní àárọ̀ òun ló fi dá òru àtọ̀sán lítàkùnú fi ìkẹ́lẹ̀ máa fi mí ń bẹ̀ wà ní tẹ̀bùtẹ́gù mi fọ̀dí ìkẹ́sìlẹ̀ máa wá jẹ mú yín àtẹ́wà lọ nínú rẹ̀ wà láàlákùn tashkurun kẹsìlẹ̀ máa dúpẹ́ fọ́lọ́run yẹ fáyà ìkún ọlọ́run wà yẹ́ ọmọ yìí náà bí فيقول أين الشركاء الذين كنتم تزعمون níjọba àwọn àpè ní gbogbo àdáwà lórí ilẹ̀ ẹ̀yìn àkábá ń bẹ lápò ẹ̀yìn kan òun kan òun ní kan tó mọ́ pè lọ́pọ̀ tó bá jíjọ́ àwọn àpè àwọn tẹ́ẹ̀ mọ́ pè láyé yẹn jà tí ó gbà lẹ̀ yẹ tó fẹ́ kú ní ìsìn tí kùránì sọ wípé ti rẹ̀ wà tún ní ìnà ìsìn ẹ̀mí ti dé gògóńgò wàkíìlà inú sọ́rọ̀tìlì kìyàmà mẹ́rọ̀ọ́kọ́ wàkíìlà mẹ́rin rọ́ọ̀kọ́ pọ́pọ̀ pọ́pọ̀ dàkúrà bá pọ́pọ̀ kẹ́ni mọ́kùnmọ́ àwọn tó lè pọ̀fọ̀ àyájọ́ kan wá sọ wújẹ́wújẹ́ ìní ìrìnkan òkú ikú kìníkan orí kìníkan ní jẹ́ nígbà tó lọ́lẹ̀ kìníkan ẹ pé dáadáa lọ́lọ́run bí fi wọ́n ṣe ẹ̀yẹ́ ní kùránì fẹ́rìjẹ̀ ọ̀rùn náà ẹ̀dá padà sáà ìyẹn náà pè ní sókúrí afúnáṣe yẹ̀yẹ́ náà tí ò tẹ̀lé sí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí wá pọ̀ ní Kùránì tọ́lọ̀mọ́ tó bá sí báyìí tó bá sí báyìí tó bá sí báyìí tó bá sí irú rẹ̀ lè tó wá ṣẹlẹ̀ káàgbọ́dí lọ́lọ́ yìí ní orílẹ̀-èdè Turkey àti ní orílẹ̀-èdè Syria tí <laughs> láwọn bíríkìlà àti àwọn ẹnjìníà àtàwọn technology àtàwọn technician tí wọ́n jókòó tì torí pé jọba fẹ́ kọ́ àwọn ilé yẹn ìran àwọn èèyàn tí ó ṣiṣẹ́ pọ̀ ń bẹ̀ àwọn ẹnjìníà oríṣiríṣi ẹnjìníà ni o structural engineer wà lọ́tọ̀ àwọn ẹni òwò structure gbogbo irin tí mm tó bó nírin só tóbi tó só níkan tó só gùn tó só lè gbé ẹrù tafẹ́ kó lé lórí àwọn òṣìṣẹ́ oríṣiríṣi ẹnjìníà ni ó wà wò àwọn architect tí wọ́n yà wọ́n wò wọ́n tún supervise àwọn technician ó tún wá àwọn ní ó tún sọfọ́gà pé bàbá di kìíní báyìí nínú tààrí ni pé mọ̀ ń wó ọ̀gá wà ní kìíní kan fọ́ sí ni yóò bá padà sínú sínú dynamics of rigid body nǹkan tó dúó ń mìí ṣùgbọ́n àwọn ọmọ yóò àlọ́wọ́ kí ẹ yóò dùn yẹ́ yóò dùn báyìí ọwọ́ kan ẹyẹ sọ́kà ní gbogbo ẹ̀wó dànù ní tọ́kì kí lọ́lọ́run sọ ní kùránì ọlọ́run ni wàhúlíkọlì ìsánù dọ̀ífà wàhúlíkọlì ìsánù ọ̀lẹ́lọ́mẹ́rìyàn àdáyínlálágbára àwọn tó ti ẹ̀ lágbára jù yí lọ ti lọ والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر لا كي يرمي فأبا Ọlọ́run ni, ọgbà tọ́lọ́run ni, hálfì dáríkà kọ́sàmù lè rí hijiri, ọlọ́wà ń sọ àwọn ìran, ó sọ àwọn ìhádìí, ìrọ́mọ̀ záàtìlẹ̀ ìmẹ̀tì, alàtí lámú yóò kúlá ọ́ mẹ́sìlò ha fìlìbìlà àwọn olóòpó àwọn ń gbé bí atẹ́gùn wọ́n mọ òpówó so ilé wọn mọ́ atẹ́gùn ò ní rí wọn gbé ẹlòmí fún wọn ṣe lágbára tó mọ́ dára láàmú ò lè rí wọn ò bá lọ Russia ò lè rí ò bá lọ irú hùn ò lè rí mì kankan mọ́ lórí ilẹ̀ lámú yóò lákọ́mẹ́sìlò ha fìlìbìlà àdárù wọn lórí ilẹ̀ mọ́

see the Ardul Quran only love YouTube Ardul Quran the land of Quran wọ́n gbẹ́ ihò ní àpáta yẹn wọ́n yọ yàrá wọ́n yọ pálọ̀ wọ́n tún yọ wardrobe àwọn èèyàn ń ṣe grinder wo ni wọ́n fi grind kù sí ìgbà náà technology wo ni a lò ẹ̀ lè ní fàázọ̀rọ̀ kẹfà kánà àkìbátò lẹ̀jínà ní kọ̀bílìkù àwọn tí a ń sáájú ẹwọ bọ́rọ̀ wọn ti rí nìkan yìí kánú àṣàdù kánú àṣàdà wọn lágbára jù lọ wà á mẹ́rùlẹ̀ mímọ̀ àmọ̀rúhà ya lo lọ ewu awọn adodo òkúta ni wọ́n tò tó ga gogoro bá tó ń ṣó lórí àwọn oníwè mọ́jìlẹ̀ sáyẹ́ǹsì wọ́n ń ṣe èèyàn lọ́nà bí méjì àbí mẹ́ta èyí tí wọ́n ń bẹ̀ méjì àkọ́kọ́ ni pé bó wọ́n ṣe gbé òkúta yẹn débí kò sí kéré ní kírẹ́ẹ̀nì ò sí kò sí lífti àkọ́kọ́ nù àwọn èèyàn wá ń tẹ ọ̀rá ìgbọ́n gbé wá lórí ìtẹ̀ wọn lò rólà wọ́n wá nǹkan wọ́n ojú gbúrò lọ àwọn àkọ́kọ́ ní jẹ́ ṣe mọ̀nà ẹlẹ́ẹ̀kejì bó lè yàn ṣe tó òkúta tí ó wọ́ lọ òkè kò tọ́ lọ sókè wọ́n tó wọ́wọ́wọ́wọ́ lọ fẹnu kanra wọn pírámìdì tí òkúta yóò sì wólù wọn tó sì tún wá dúró látijọ́ náà technology dáwà sí ìṣọ́ yóò sí ń dànà àwọn sàyẹ́ǹsì wọ́n wá o ni wọ́n fi ń pè ní ara seven wonders of the world àwọn ìyanu méjì ayé ọ̀kan náà ni bó tilẹ̀ pé òkú ní ẹbẹ́ lọ sí inú rẹ̀ àwọn ará Egypt òkú ọba wọn bára òní ọmọ ṣe ilẹ̀ kò sí championship ẹ wo a wọ́n ṣe gbẹ́ abúlé hall tí ń pè stage kò sáyẹ̀ ẹ wo èrè búta tó ju ápù sí àti wọ́n gbẹ́ nínú àpáta síta ń jọ náà lára tó fa ẹ̀gá Afghanistan pẹ̀lú United Nations nígbà tí wọ́n blast yẹ pé wọ́n ba monument United Nations monument bẹ́yàn bá dúó ń bí eré ò ní ẹsẹ̀ rẹ̀ o lè débi kókósẹ̀ rẹ̀ ní gíga tí ẹ bá ń bẹ̀ ẹsẹ rẹ̀ yẹn èèyàn wà níbi ọmọ níka ẹ̀ ní gíga èmi ò débẹ̀ ní ìgbọ́n mo ti rí fọ́tò rẹ̀ nìkan tó àwọn tí ń bọ́ ibi rẹ̀ tí wọ́n gbẹ́ òkúta rẹ̀ bẹ̀ ètò mo òjú sọ pé iná náà rẹ̀ kọ́ ní ọkà máa jẹ́ nǹkankan ṣùgbọ́n máa máa rẹ̀kọ́ ìkéèkéèké insha Allah ta'ala kọ́lọ̀ òkú sí nílọ̀ fún الحمد لله ولي الصالحين والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ní fún ọmọ bá tó sì wá mùsùlùmí àwọn alẹ́ ronú báyìí o mùsùlùmí ní máa ronú padà sọ́dọ̀ ọlọ́run ní England nígbàtí wọ́n pè odò kan ní Thames River Thames ó kún kọjá bàríà ṣẹ̀gbẹ́ River Thames odò kan ní wọ́n pè bẹ́ odò Thames wọ́n mọ odi kó kún odò yẹn mọ́ bà kún wọ̀dún ní àwọn ọdún bí mélòó kan sẹ́yìn ó wá kún kọjá wọ́n ní àwọn sàyẹ́ntìsì bẹ́ẹ̀ sọ pé kìíní yóò lè kún kọjá gàkíní tẹ́ mọ̀ yìí wọ́n wá ní ìgbà táwọn sàyẹ́ntìsì wá jókòó tán ní kán tó fi ni kùránì wí tọ́lọ̀ bá tún fẹ́ kó tún borí wá sí tó padà sọ́dọ̀ mo kà lórí ẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀kẹ́ pé ìgbà tí mo wà láyé náà ló ṣẹlẹ̀ kò pẹ́ púpọ̀ omi kànrá ti yà ẹ̀ specifically ń 90s ìgbì late 90s so early 2000 River Thames ó wọ̀lú ó bà gbogbo àwọn kíní wọn jẹ́ nígbà yẹn UK àwọn stations wọn àwọn bí wọ́n ti ń generate electricity débi pé nílùú èbó wọ́n ṣe òun báyìí mò ń wò ní pépà tí àwọn èèyàn lọ ń chájì sẹ́ẹ̀kì kí báwọn náà ṣe ń ṣe ń bí tí ò sí náà lù gbogbo omi wọn wọ́n ní kí wọ́n mọ́ mú ó ti wà contaminated pé àwọn alágbára nù ọlọ́dàrú mọ́ lọ́nà ìsìn àbí wildfire tí náà bá bẹ̀rẹ̀ sí jò ní ìsìn lamẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè wọ́n mọ̀ sá iná yẹn aeroplane ó mọ̀ da omi lókè náà ní kú kí nìdí torí pé iná ò gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹni tó dá iná ni iná ń tẹ̀ láṣẹ ẹ̀ lọ́wọ́ ó dìgbà tọ́lọ́run tó dá iná bá tó sọ wípé kó kú ní ó tó kú bá a da omi sínú ẹ̀ náà ò lè kú tí ì bá ṣe pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀bẹ̀rí tsunami omi gan ló di náà kùránì sì ti sọ fún wa pé tó bá dijọ́ ọ̀gbẹ́ǹde àkọ́kọ́ ni wípé gbogbo odò ó dọ̀kan àrùn fún ríjà gbogbo odò wọ́n kọjá àyè wà bì kan lẹ́yìn náà gbogbo odò tó wá ṣe ni wọ́n wá náà ó wà ní jùsọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìdá ṣàmsùkú wíran ní túrà tó ṣòro hajjú ní gbogbo jízọ àmàni sọ́rọ́tù tẹ̀kwìrì àwọn ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n máa dáyìn láàmú tó bá tún ha sórí tó bá máa fi yan náfìlà dáadáa kó máa fi kírun tó lé ìbílẹ̀ fún bí oṣù mẹ́fà yóò máa ìwà àti ẹ̀lẹ́jọ máa wọ̀ yá jákàjì súrà kejì tó tún ṣòro ha oníkúlé àyà lè káàfìrún láàbùdù tábùdù tábùdù ẹ̀ máa wọ̀jà lórí ìrun ní ìsìn so ìmáàmù tó bá wọn kó wọn sábà ké wọn kírun kó máa di ábùdù àbábùdù ábùdù ábùdù ní ìsìn yóò dogun fún ara àdọ́gbọ́n pẹ̀ẹ́lẹ̀ jàrí omi ó dìná níbo lẹ́wà fẹ́ sàlọ̀ omi ní poro náà omi ti dìná kí lẹ́wà fi pa ẹja yẹn ṣe dé tọ̀ ẹ lọ búyọ̀ sí nígbàtẹ́ ẹgbẹ́ búyọ̀ kan tó báwọn dé wọ́n kéré ní ìyọ̀ tó lẹ́tẹ̀ àkọ́kọ́ nìyẹn ni mo fi kẹ́ ilé ẹ̀kan yẹn ní wútúbà àkọ́kọ́ pé ọ̀lẹ́ lọ́mọ èèyàn alágbára àǹtàlẹ̀kọ̀wé yù wà náàánù dó àfáà òlè àdó àwọn àfáà ní ìwọ́ lálágbára ọ̀lẹ́ ni wá ọmọ èèyàn gbọ́dọ̀ máa fi ìjọ́lẹ̀ rẹ̀ hàn sọ́lọ́n gbogbo gbà bàbá tí ń ṣe nǹkan àwọn sọ pé ọlọ́run ọ̀lẹ́ ni wá o ọgbọ́n àtinúdá bá a kan sí ni wọlé fún wa ṣé o bẹ́ẹ̀ bá fi fi ọlọ́run wà pàǹkan yẹn rẹ́ nìyí yóò ẹlẹ́nu lọ́wọ́ kan ara tó ṣe kàrẹ́nu Maka amadina Medina of Ondo State. Mecca and Medina of Ondo State ẹ̀ sí dàrú wa lọ́wọ́ àrítò. Àwa ni atola atúnláwà ni Medina. Bọ́ọ̀lù ìlú kan ó ṣe jẹ́lù méjì papọ̀. Ẹ̀fẹ́ kàrẹ́ ní ó bá máa bráàgì sí ni ẹ̀fẹ́ bá máa fi ṣe gbéraga. Ìkàrẹ́ àwa ni Mecca àti Medina Ondo State lọ́lọ́ lọ́dọ̀ èdè ayé ìdìbá wọn ṣeré díẹ̀ fọ́ ra wọn lórí kékeré ló dé ìní ìdílà àríyànjú mọ́kà àti mọ̀dínà ló ṣe ètò orí problem yẹn wọ́n tún ti mọ́sálásí mọ́kà àti mọ̀dínà yóò fífà tó ṣù kan báyìí jẹ́ bìtì kámọ̀pọ̀ lẹ̀ ní wa a gbọ́dọ̀ mọ́ ṣakọ báwà lágbára ẹ̀kọ́ àkọ́kọ́ ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì kúlù ṣe ìfáàn gbogbo nǹkan ní ọ̀sán Ọlọ́run nìkan ni ó ṣẹ́kù àwọn olówó ti di tálíkà ní ìsìn àwọn olówó kan ti di tálíkà nílùú wo ní Tọ́kì sẹ́mọ̀ iléeṣẹ́ rẹ̀ oníléeṣẹ́ epo oníléeṣẹ́ gíní ẹ̀yẹn kọ́mpìnì ẹ̀yẹn àbọ̀tẹ́ni kàtí kìnídé àpèkìdé ó dá gbogbo ẹ̀lúfà ìbẹ̀dà tí tó ti ń sọ ládà àgá tó máa ń yí báyìí yá kan gbogbo ẹ̀dà

àwọn ẹ̀kọ́ tá a lè kọ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí ni pé kó ń kálukú mọ́ wà ní ìgbáradì tàbí kó wọ́n jẹ́ ẹni tí ó mọ́ pèsè sílẹ̀ díjọ́ tí ò ní sọ́nà àbáyọ nínú WhatsApp mo rí ẹnìkan ọmọ rẹ̀ wà nínú ilé tó ń wó lókè ó wà ń sálẹ̀ ó wá ń sọ fún ọmọ rẹ̀ ní ìmórúkọ tó pọ̀ ọmọ tẹ́tí sí mi ìrìgbó ní kúl la ilaha illallah ọmọ ìwọ́n ti la ilaha illallah ìní láti mú ọmọ èyí fẹ́ kú

ó ń pariwo kọ́mọ yẹn lè gbọ́ ọmọ yẹn sì ń muhammadu rasulullah àwọn tó nígbàgbọ́ pé ìṣẹ̀mí ń bẹ lẹ́yìn ikú so èyàn máa ni tẹ́sì nǹkan bá ṣe wò ní sọ bàbá mi ò tó ìyá mi lọ́rùn ò ìṣẹ́mẹ̀ mi ò wì nù àsìkò yẹn wà lóògùn lápò kò lè mú ò lè rántí ò lè rántí

àbá èèyàn ò lè rántí ọkọ̀ kankan kẹ́kẹ́ ó pa máti òòrùn táwọn tọ́ lẹ́nu ni kátówá sọ pọ́jọ́ gbèǹdì tọ́lọ́wọ́ bá sọ pé ẹnìkan ò lè sọ̀rọ̀ ìlà adìnàlá ọ̀rọ̀hman abẹni bá So Mbara only there no God. And if I see God, the first question we ask him is, if I were you, the first time we tell him is, if I were you, I would do better. Torí kò sọ́lọ̀ ń tọ́lọ̀ bá wà tó bá pàdé ẹ̀ tó ń kọ̀kọ́ sọ fún ilé tó bá jẹ́ mi ni ṣe dáa ọlọ. tó fìrì sọ pé ní ààlà òun olúwa yìí tó ga jù lórí fáàkọ́dà ọlọ́ ònàkádà lè áàkìrọ́ ti wà ní wúlá ọlọ́run wá fọwọ́ ìyà ó jẹ níyà ìyà àtàkọ́pà tìkẹ́ táìsọ́ láàrin èèyàn kò tó ìsinsin nínú èèyàn ìdí nìyàn ọlọ́run kàn sílẹ̀ pẹ̀lẹ́dì kó fa táìsọ́ láàrin ìyàbó fàyàndẹ̀ yẹn kí ni ìwúlò táìsọ́ láàrin kí ló jẹ́ ìjọ́s Ìgbà eh, àpẹẹgbẹ́ fẹ́ gọta ló mọ̀ ń bá mọ́kòló rẹ̀ lọ́yọ̀ọ́ tí ìrànlẹ́gbà àbá máa kàwé kàbébà state organization títí máa sọ̀sọ̀ fún sọ́nù tribune john mo máa kà gan ní iléṣẹ́ kí mọ́ta tuesday ní ìgbà tó kú ní bọ́lá ìgbé bẹ̀rẹ̀ sí kọ́ ọkù bọ́lá skọlọ̀ ìgbà tí bọ́lá ìgbé kú ẹbìní sàbábá tọ́pẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ ẹbìní tọ́psì ní ebi tí ṣùgbọ́n àwọn bí ìsọkúsọ náà ló pọ̀ jù lẹ̀ torí wọn ò ní sọ̀rọ̀ ọmọ àwọn bí nínú interview náà wọ́n níjọ́ kan sọ pé oh god ó ní méjì ṣébi kí ni kò sí méjì bàṣà tí ó ń pè ní àdámọ́ ọmọ èèyàn ọlọ́run ti sọ títí à ló gbé ẹ̀mí ò lè dìná ẹ̀mí tó da ẹ̀mí mẹ́ni ó dá ìwọ ló ń tẹ̀ mọ́lẹ̀ olófiṣe ó oh gọ̀ọ̀dún pẹ̀lúgbọ́lọ́n sọ pé gbàtà wà ní bàrá àti babaláwa ádámọ̀ ló ń ti béèrè tí a lásìbìrọ̀ píkùn

ó lóun rí páàsì dáadáa wọ́n á kàwé Awólọ́wọ̀ tó ní bẹ́ẹ̀ bá ti lè ṣiṣẹ́ dáadáa yóò wọ́n wá bẹ̀rẹ̀ kíkà kàwé bó bẹ̀rẹ̀ sí kàwé páàsì torí ẹ̀ bá dá àwọn nǹkan ta ní òun ó fẹ́ kàwé ti dàrú àbí fi nínú ẹ̀kọ́ ta fẹ́ kọ́ ni àwọn ẹ̀kọ́ wá pọ̀ náà máa rú pìpíà sáàlì ṣe

láti ìdí kò tí ẹ̀lẹ́ sọ omi wa tí dáun náà ni ó torí ibi tó ń fi ń sakọ́ ti wó kò sí ìlú bẹ̀rẹ̀ ìgbẹ́ dìgboro tọ́tọ́ náà àwọn táwọn òdí ìlú ńláńlá wọ́n lè padà dìlú gẹ́gẹ́ bí àwọn ibi táwa náà wò nílùú wúruwúru lónìí ti jẹ́ ìlú ńlá lánàá ó dọ̀yọ́ empire àbí ó dọ̀lọ́ national park ẹlọ ọbẹ̀ àwọn Ṣàngó wọ́n lo ìjọba ń bẹ̀ gbogbo omi tí wọ́n ti lọ pa gbogbo ààfin wọ́n wà ń bẹ̀dù ní ẹbá lè lọ ọbẹ̀ ó sànwó wọ̀bẹ̀ wọ́n fi hàn gbogbo omi tí wọ́n ti sọlá àwọn èkúté ní sọlá ń bẹ̀ ní ìsìn àtàwọn òkété pẹ̀lú àwọn aṣọ́gbó táwọn ìjọba fi bẹ̀ sí ń gáàdì tí wọ́n bá sọ pé ìdí ni wọ́n pè ní aláàfin ìlú agbáyẹ̀ nígbàgbọ́ bá yé ìlú lè dìlé ẹwọ owú lé àgọ́ òun ní kọjá àpòmù yẹn ìlú gidi mọ́ ní ibẹ̀ làwọn èèyàn mọ̀ ti sálọ ìlú lámọ̀ ní ilẹ̀ yóò bá wà Ìkòyí kéfẹ́ṣèlú kéèké abẹ́ẹ̀mọ̀ táwọn ìlú ńlá láwọn ìlú ń bí ìtẹ́ ń pè lókò ní ìsinmi àwọn ní ń lo agbára ìjàyé ń kọ́ kí ní Ìbàdàn ìlú tí wọ́n tí ìdálẹ̀ nígbà táwọn ìlú ní ti ń sayé wọn làwọn ń pè ló tóbi jù ní ìsìn Áfíríkà ní West Africa ahéré torí àsìkò yẹ kéyìn òye wa abẹ́lọ́wọ̀n bá nìkan lákúṣàánà wa tó náà ẹ̀kọ́ pọ̀ nínú art group

kílẹ̀ ò mì àti kó máa mì ọwọ́ ta ló wà ìbọ́jẹ́ ti lọ́njọ́ ní ó tún dé nìjẹ̀ tàbí òde tó tún mú gbogbo ẹsẹ̀ wa tó sí ń jọ̀lọ̀ tàbí lọ kó kiri òróró pamọ́ àwọn èèyàn tó àtàwà lóòrí mọ́lá àtúntí ń fò rí rẹsẹ̀ ẹsẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí tèpa ẹsẹ̀ tó ti ń funfun láwọ̀ ọjọ́ mélòó tàbí kọjẹ́ tó rú mú tòntónì lóde ta ló lè já padà pé kó mọ́ wù

ولا تعصي واجعل أمورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمك وعاف عاقبتنا في الأمور كلها واحكي إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة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 هب لنا من لدنك رحمة وعي لنا من أمرنا رشدا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة الله أكبر الله أكبر